lórí bí ìjọba àpapọ̀ nàìjíríà ṣe pé àwọn ò fi òfin de àwọn òṣìṣẹ́ tí kò bá ti gba abẹ́rẹ́ àjẹsára ti covid-19 ìròyìn yẹn ń bẹ níta gbangba punch bí mo ṣe sọ fún yín. ọ̀rọ̀ kọ̀bákògbé ní ń jáde láti ẹnu ẹgbẹ́ òṣèlú APC àti ẹgbẹ́ òṣèlú PDP wọ́n jọ ń kanra wọn lábùkù ọ̀rọ̀ ni látàrí ta ni yóò bọ̀ sípò ààrẹ lọ́dún 2023 ẹgbẹ́ tí ń tukọ̀ ìṣàkóso APC wọ́n ní ẹ̀yin tẹ́ ẹ̀ modó tẹ́ dọ̀rùn lásì yìí wọ́n ní ẹ̀kan ṣe bí ẹgbẹ́ alátakò ni ṣé bẹ́gbẹ́ alátakò ṣe ṣe ilẹ̀ yìí ń ṣe hàn PDP sì dá wọn lóhùn pé a. jàlátà náà ọlẹ́yìn náà nù é gbogbo nǹkan lẹ ti bàjẹ́ tán lórílẹ̀‐èdè nàìjíríà pdp ló fèsì pé apc bẹ́ẹ̀. <laughs> àwọn asòfin wọ́n ti ń fojú ọ̀pá tọ́rọ̀ dáná inú wọ́n ti fi ń wo ìjọba àpapọ̀ o àwọn asòfin ní house of representatives ti ké tantan síta pé a twenty twenty two budget ètò òṣùnà ọdún tí ń bọ̀ tí àwọn ti tanná ranmọ́ranmọ́ wòye ó dà bẹ́ẹ̀ pé bí ìgbèyàn fẹ́ ṣòwò ṣọ́ọ̀tì ni o torí àbàtẹ̀ three point nine trillion naira nù gbogbo owó tá a fẹ́ fi gbọ́ bùkátà nàìjíríà three point nine trillion naira láàmú fi sáfíìsì gbèsè tá a jẹ tẹ́lẹ̀ àmọ́ fi san èlé orí ẹ̀ ní jẹ́ hmm. ìròyìn yẹn sọ pé ókè hmm. ọlọ́run tó lẹ́rù ló lòṣùká yóò bá wa gbé e. gbèsè ọlọ́run ni kì gbèsè nàìjíríà. ẹgbẹ́ afẹ́nifẹ́re ti pariwo síta báyìí wípé ìfúramọ̀mọ́ lóògùn àgbà ẹ má sùn láfàwọ́dà o ní Àbújá báyìí àti ní ìpínlẹ̀ Niger wọ́n ní a sọ pé àwọn kẹ̀nàkórí agbébọn wọ́n ti ń kọ́ ilé ìbùba káàkiri làbújá tí wọ́n mọ̀ gọ́ sí láti da ìgboro òlú láàmú afẹ́fẹ́rẹ́ kìlọ̀ wípé ẹ má fẹjọ́ sórí òrùlé o ẹ wò ó ewu ń bẹ lóko ló ń gẹ́ gbangba ìta ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n kọ sí wọn wá lọ tìbọ̀ ojú ìwé kẹjọ nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti jókòó ní ìjókòó ìsìnwó ìkòròwó níta àbádìjọ́ ò gígùn ní egun ọ̀ àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n jókòó nínú ilé Alao Akala lánàá wọ́n jọ fẹnu ọ̀rọ̀ jóná foríkorí lórí pé báwo ni Congress sátidé yìí báwo ni yóò ṣe lọ lára tí wọ́n jọ sọ iná ni pé kí alága àpapọ̀ fún ẹgbẹ́ yìí kó wá láti Òkè Ògùn zone one hmm. Hmm. àwọn yòókù wọ́n ti jàjàjàjà àmọ́ wọ́n sọ pé ẹni tí ó bá jẹ́ gómìnà tàbí deputy governor àwọn jùlẹ̀ òun kà kú ọjọ́ mọ́ dùn mọ́ra wọn lọ́wọ́ ní gbogbo ìjọba àbílẹ̀. ok igbákejì gómìnà ìpínlẹ̀ Anambra ó ti fi ẹgbẹ́ apuga sílẹ̀ ó ti darapọ̀ mọ́ APC nígbà tí gómìnà sì ń bẹnu apuga ni o làwọn ọmọ ẹgbẹ́ lánàmúra wa ni a ẹ gbóhùn ẹ̀bẹ̀ sókè ẹ gbàdúrà àdúrà lọ̀rọ̀ àwọn ń fẹ́ báyìí o nínú ẹgbẹ́ òṣèlú apuga ìròyìn yẹn ni pé tọ́ọ̀ ogún ọmọdé ò lè ṣeré fógún ọdún hmm. lójú ìwé kẹjọ sí kẹsàn-án punch fún tòórọ̀ yìí. ọ̀dà lára àwọn òròyìn tẹ́ láǹfààní láti gbọ́ láàárọ̀ tòní àfẹ́ babalọ́lá ó ti sọ̀rọ̀ ó ní gẹ́gẹ́ bí gbogbo ojú ọ̀nà tọkọ̀ ń rìn lórílẹ̀‐èdè nàìjíríà bó ṣe di ẹgẹrẹmìtì páńpẹ́ ẹ̀kú abalajọ ẹ̀ wá ní ọrọ̀ ajé wa ó ń ṣe ṣégeṣége àfàìmọ̀kọ́mọ́ ṣe ṣégeṣége àfi bá a bá tún àwọn ojú ọ̀nà wa ṣe o bí bẹ́ẹ̀ kọ́ ọrọ̀ ajé ò lè gbéra sọ lórílẹ̀‐èdè nàìjíríà. ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party kan ti ń bẹ nílé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì House of Representatives làbújá lásìkò tá a wà yìí ó ti ké gbàjarì síta ẹgbàá ni ẹ làjà ẹgbẹ́ APC ti ń hun ìtẹ́jọ́ láti jíbò gbébò ní ọdún 2023 pẹ̀lú ìlànà gbangbalà sáà ta ètò òdìbò abẹ́nú direct primaries tí wọ́n ń kéde ẹ̀ báyìí wọ́n fẹ́ jíbò ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹsàn-án ìwé ìròyìn punch. oríṣiríṣi náà ni àwọn ìròyìn tẹ́ mọ̀ gbọ́ láàárọ̀ ti òní báyìí láti ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn èèyàn kọ̀ nǹkan léyìí tó ṣe pé lábẹ́nú lọ́rọ̀ ti ń kọ́ dùn hùhùhùn ní ó ti gbaná jẹ wọ́n ti sọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́nu wípé èé ti jẹ́ o ìdọ̀tí gèlètè káàkiri gbogbo ìgboro ìlú Ìbàdàn ẹ̀gbọ́n náà ìjọba kí lẹ̀ ń ṣe tó hmm. ìjọba àpilẹ̀ yìí sì dá wọn lóhùn wípé èyí làwọn ìdí o tó fi jẹ́ pé ìdọ̀tí gèlètè la fi dẹkórétì gbogbo ìlú Ìbàdàn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n a yanjú rẹ̀ láìpẹ́ yìí. ká ní ìlànà kan wà hmm. tí ó sọ irúfẹ́ àwọn iṣẹ́ báwọn hmm. ìmójútó ọjà. Mm omi tó yá gaara ní mímu mm. lẹ́nu kíkólé àti dọ̀tí mm. tí ìlànà kan bá wà tó mọ̀ọ́mọ̀ gbé iṣẹ́ ń fún ìjọba àbílẹ̀ tààrà bí ṣe mẹ́nu ìwé òfin ilẹ̀ wa bí ṣe mẹ́nu ìwé òfin ilẹ̀ mm. wa sọmọ pé ọ̀pọ̀ àwọn ìjọba àbílẹ̀ wọ́n máa fi tákà wọ́n máa fi ṣe competition pé ah, ìmọ́tótó ọ̀dọ̀ ti wa ìjọba àbílẹ̀ ti alọ́mọ́jù ìjọba àbílẹ̀ ti a ní ọ̀dọ̀tí tó sì jẹ́ pé èyí tí ọba yanyan bóyá ní sàkọ́tà kọ̀ọ̀kan gómìnà ó mọ̀ fún wọn ní ẹ̀bùn pé ẹ̀yin ìjọba àbílẹ̀ tẹ̀ mọ́ mọ́ nọmba one ẹ̀yin ilẹ̀ tún mọ́ nọmba two lẹ̀ mọ́ nọmba three sọ pé kò ní sí ìdọ̀tí àti ilẹ̀ hàn dandan hmm. kankan hmm. níbi àwọn ará òkè àdó ń sìn wọ́n ní láàrin láti òkè àdó mọ̀lété mọ́ ẹ lọ dùgbẹ̀ǹkankan ọ̀nà àárín títì ní ọba wọn kò sí gèlè mọ́ àláwọ̀ akálà máa lọ sí ẹlẹ́bú hmm. bí wọ́n ṣe bá jọba kó ẹrù wọn sí. wọ́n di bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ bá di ẹ wá gbé. ní bódìjà tẹ́ ti máa ń sakọ ah, oh. àwọn afínjúre. máa pò lọ́ọ̀dí ààrẹ rẹ títí tó fi dé. mọ̀lété gẹlẹ́tẹ̀ ni. jọ can I sell my market but <laughs> I want to sell my market o mo kò go. ajá balẹ̀ ajá balẹ̀ àrìlọ́nà The Apostolic Church Nigeria Sunday School Movement ló tún ṣàgbékalẹ̀ Ìbàdàn Metro Sunday School Seminar lọ́jọ́ Friday fifteen sí Saturday sixteen oṣù kẹwàá October ọdún twenty twenty one tàwa yìí lọ́jọ́ Friday fifteen yìí aago mẹ́rin ìrọ̀lẹ́ la máa bẹ̀rẹ̀ Saturday sixteen bẹ̀rẹ̀ laago mẹ́sàárọ̀ ó máa wáyé ní The Apostolic Church Nigeria Alakia Convention Ground tí wà lẹ́gbẹ̀ẹ́ International Airport Ìbàdàn five hundred naira lówó registration àwọn tá à ń retí níbi sẹ́mínà yìí ni àwọn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run olóyè nínú ìjọ àwọn alàgbà gbà tó fi mọ́ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday school teachers in the metro bákan náà ni gbogbo olùkópa máa gba ìwé ẹ̀rí tó dájú ṣètìwájú pé ó yẹ kájọ wà ní Ìbàdàn metro Sunday school seminar tó máa wáyé ní Friday fifteen àti Saturday sixteen October ọdún twenty twenty one tàwa yìí Pastor B.O. Ọ̀ṣúnlákin ni metro Sunday school leader Pastor J.B. Koka lọ́nà Sunday school superintendent Pastor Z.O. Odùgbọ̀sẹ̀ J.P. Ìbàdàn area superintendent and metro chairman lórúgbàlejò Pastor Dr. E.S. Awojide J.P. lọ́nà territorial chairman and the apostolic church Nigeria vice president Ìbàdàn metro Sunday school seminar àti TACN tó máa wáyé nílùú Ìbàdàn Jésù lolúwa. Àyìnládé òde òde òde tó wù tọmọ àìkú baálẹ̀ ọ̀rọ̀ ayé tèmi ẹ̀ mọ́ mi kan tuntun mo mú wá. ẹ̀ka Owó tẹ̀rù ìwọ̀n tí ìtẹ́nẹ́ ló mú. Alájí Wàsíù Àyìnlá ọmọ Ọláyọrí Karasi. Latest record ní eléyìí tó yọrù kúrò Lọ́yìn jírí ló pe àkọlé ẹ̀. A máa kó jáde lọ́jì ẹ̀. Karasi tún máa ṣayẹyẹ forty five years on stage. Pẹ̀lú ọ̀gá ńlá Pasuma. Ṣèfì wà láwọ̀. Wàsíù Àyìndé. Màláìka. Kọ́rẹ́nsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sablak event thousand garasi ti wà lọ́fíìsì àlàyé tó wà lẹ́ẹ̀kọ́dọ̀ fún sayo. àtọ́fíìsì tasco níbẹ̀ la. sèmọ ọ́fíìsì garasi fọ́ra ẹ̀ ní bẹ̀rẹ̀ ìbàdàn. two in one celebration àyílá garasi. proudly supported by ajẹbi trado medical tó ń ṣe olè koko. traffic fẹ́fọ̀ oníbàtà. top success points and accessories. fortunate bread. àti barista kìmọ̀ gbajẹ. gbogbo olóríire la gbẹ̀kẹ́ jẹ́jọ́ pàdé ń bẹ́ àmọ́ rẹ̀ ti yàn délé pàdí mi tó já e jù. wàá ṣeré ọmọ ìyá mi. <laughs> Ah, ah, ìgbà wo ló ti ṣẹ̀ṣẹ̀ já ẹṣin ọkọ̀ tuntun eléyìí. ọkọ̀ tuntun báwo. ikọ́ ṣoṣo tó mọ̀ mímọ̀ náà ni. irọ́ ni o ní mọ́tò tó ń fojoojúmọ́ gbowó lọ́wọ́ ẹ̀. báwo ló ṣe ṣe tó fọ́ dàbí tuntun báyìí. iṣẹ́ ọwọ́ service king lórí yẹn. tẹ bá fẹ́ sí mọ́tò ṣe ó dàbí tuntun service king auto servicing company tó ń sọ mọ́tò di tuntun bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé èyíkéyìí ìtọ́jú ara ọkọ̀ tẹ́ fẹ́ ṣe ṣe bó bá jẹ́ mechanical bó jẹ́ body work ẹ̀dá gbogbo ẹ̀dá service king. àwọn akọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú iṣẹ́ ìgbàlódé ni wọ́n fi sọ mọ́tò di tuntun lọ́dọ̀ wọn èyíkéyìí páàtì ọkọ̀ tẹ́ bá ń fẹ́ direct ni wọ́n kó ọ wọlé látòkè òkun American cars Japanese cars tó fi dórí German cars diagnosis ìyẹn àyẹ̀wò ni wọ́n akọ́kọ́ ṣe kí wọ́n tó dáwọ́lé mọ́tò rẹ wọ́n mójúlẹ́jà ìgbàlódé spray painting tó fi mọ́ baking tinútẹ̀yìn ni wọ́n sì fọ mọ́tò fún gbogbo oníbàárà wọn tí wọ́n bá parí iṣẹ́ bí ọba ni service king gua sí plot thirty six college crescent abel kóyèjọ layout òkè àdó Ìbàdàn zero nine one one three five three eight zero zero zero zero. A new big event center in the city of Ibadan is here. New View Event Center. Our event center is affordable and equipped with exquisite amenities. bẹ́ẹ̀ni gbogbo èèyàn ló ń fẹ́ kí ojú ayẹyẹ wọn láàmì laka tí ó sì di ohun má lè gbàgbé pàápàá jùlọ ibi ayẹyẹ òun. gbọ́dọ̀ lè pèsè ohun ìgbádùn fún àwọn àlejò wọn. Our facilities include banquet halls, hotel rooms, standard LED screen, gold VIP and Chivari chairs, stage, parking space, decorated photo booth, free Wi-Fi and many more. Bákan náà la ní ẹ̀rọ amúnáwá ńlá méjì, ẹ̀rọ amúlétutù minimini, ẹ wo ìròyìn ò tó àfojúbà. New View Event Center is located at plot five and six Akilapa Estate along All Saints College Road at Bofieti off Jericho Extension, Ibadan. For more information, call 007 666 6557. New View Event Center. Make it a moment to remember. Moment to remember. ó ti tó jésù àsìkò ti tó. wá kájọ wí fún bẹ́ẹ̀ kó bá gbogbo èjì tó ń jani bí ọkùnrin wí kẹ́ni ó sì gbàjọba ayé ẹ̀ padà bí akọni ọkùnrin. àkókò ẹ̀ tó ti tó lọ́dún èyí láti ṣàtúntò ẹ̀ bíi ti jákọ́bù lọ́jọ́ tó pàdé áńgẹ́lì tá a rán látọ̀run. men of purpose twenty twenty one pẹ̀lú àkòrí ó bá ìjì wí. àkókò ìbápàdé tó máa lágbára ló fẹ́ já. àkókò ìdáhùn ọjọ́ mánigbàgbé láyé látọ̀dọ̀ ọlọ́run fún gbogbo olùkópa tó bá darapọ̀. ìpàdé àdúrà fún àwọn ọkùnrin nìkan ni èyí tí cac kenaland pẹ̀lú mountain of mercy èrìò èkìtì ṣàgbékalẹ̀ bẹ́ẹ̀ níbẹ̀ lọ́lọ́run yóò ti ṣiṣẹ́ agbára dáwọ́ ìjì dúró nípasẹ̀ àwọn tó ti ṣètò ró lágbára bíi wòlíì ẹ̀sẹ̀káyọ̀ olúbóyè ọládèjì ajínrere àgbàjọ àpọ́sítẹ́lì ti kristi jákèjádò àgbáyé àtàwọn míì fúnṣẹ́ ìyanu ìgbàlọ́kàn pípẹ́ ìwòsàn ìdáǹdè ìtúsílẹ̀ àlùyọ ohun ìfọwọ́tọ́ látọ̀dọ̀ ọlọ́run tó kọjá òye ènìyàn orí òkè àánú mountain of mercy èrè èkìtì ló ti máa wáyé bẹ̀rẹ̀ láago mẹ́fà òwúrọ̀ friday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹwàá lówùrọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ àti ìṣọ́òru mọ́jú sátidé ọgbọ̀njọ́ fún àlàyé sí zero eight zero three four two zero nine two zero three láti bẹ̀ gbogbo gbogbo ìjì á dákẹ́ afẹ́fẹ́ ìtura á bẹ̀rẹ̀. ìròrí tó jinlẹ̀ tó ń tẹ̀kọ́ tó yanrantí ní ìṣàtọ́kù fún ìgbóhùnsáfẹ́fẹ́ tó pojú owó NBC Yemi Sunday Broadcast Media Stakeholders Forum ẹlẹ́ẹ̀keje irú ẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ìfìmọ̀kúmọ̀ látẹnu àwọn ọ̀jìnì nínú ìgbóhùnsáfẹ́fẹ́ ọjọ́bọ̀ Thursday ọjọ́ kọkànlélógún oṣù kẹwàá October twenty first twenty twenty one ní ìdánilẹ́kọ̀ọ́ yìí ó wáyé nínú gbọ̀ngàn ńlá Alumni Center University of Ibadan bẹ̀rẹ̀ látago mẹ́wàá àárọ̀ pẹ̀lú ọ̀rọ̀ àpilẹ̀kọ látẹnu ọ̀gá àgbàjọ NBC Bala arabi sheu ilayla àkòrí àwọn ìṣẹ̀lẹ̀ ìgbà yìí tó ń tètò ààbò tó mẹ́ẹ̀ ojúṣe ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ ọ̀fẹ́ ni ìwọlé síbi ìdánilẹ́kọ̀ọ́ yìí bẹ́ẹ̀ ló ṣe pàtàkì láti tẹ̀lé gbogbo òfin covid nineteen ẹ pè láti ṣe onígbọ̀wọ́ NBC Yemi Sunday Broadcast Media Stakeholders Forum ẹlẹ́ẹ̀keje irú ẹ̀ àǹfààní ẹ̀ pọ̀ gan-an má mí ìsì ẹ̀ yàrá Nicobacireu. ọlọ́run wa yéráyé. ẹ̀hẹ́ ọgbẹ́ olóore àdáǹdáde tá a bá sin ni lóore ọgbẹ́ làdú ìdí nìyí tẹ́ evangelist wálé dìfẹ́ fi pé gbogbo ẹ̀yin olólùfẹ́ rẹ̀ nílẹ̀ yìí àti lókè òkun pé kẹ́ wá bò ń dúpẹ́ lódì tọ́lọ́run ṣe àti ìkójáde àjá àbálẹ̀ àwọn onítùntún méjì àkọ́kọ́ olùrànlọ́wọ́ epa èkejì àsìkò time pẹ̀lú àjọyọ̀ ọrúbí jubilee father of the day superintendent evangelist olúwọlé ògúngbèmí mother of the day ìyá àdúrà florence ògúngbèmí lára àwọn olórin tí wọ́n fìwé pé lédè evangelist olúbùkọ́lá akíndésẹ̀wọlẹ̀ jésù ọláyíwọlá àdìsá láyà dis mc portable fresh fm dressing code sky blue and white ọjọ́ tó máa wáyé sátidé ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá october sixteen twenty twenty one oṣù tó ń bọ̀ ní aago mẹ́wàá àárọ̀ níbi tó ti máa wáyé gbẹ̀gẹ́ ìgbàlejò dr yinka ifẹ̀lẹ́ music house challenge ìbàdàn olùgbàlejò evangelist olúwalé olúkúnlé aka wálé define fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí zero eight zero three three eight four eight six six seven gbogbo wa lálọ́jọ́ ayọ̀ lórúkọ jésù ta ló ń ṣètò ẹ̀ Safe Border ní o odidi akoto àti gbogbo ohun èlò pẹ̀lú àjẹsẹ́kù ojoojúmọ́ tó tó ẹgbẹ̀rún márùn-ún náírà bó o bá ṣiṣẹ́ dáadáa lórí Safe Border gba fóònù iṣẹ́ pẹ̀lú ìdógò ẹgbẹ̀rún kan àbọ̀ péré lórí save Border iṣẹ́ mẹkáníìkì ọ̀fẹ́ pẹ̀lú ìṣedúró tó péye fún ìjàmbá kankan lórí Safe Border. di ọlọ́kadà Safe Border lónìí kí o sì bẹ̀rẹ̀ sí jẹ gbogbo àǹfààní wọ̀nyí kàn sí wa lórí zero one seven zero zero six two two zero tàbí zero eight one three four oh three seven two two six fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. ṣé bọ́dà jọ́sẹ̀ bọ̀kadà. prọfẹ̀tà adéyẹmọ president wonderland ní sọ́gun ro ọlọ́run àrà wà ń bẹ̀ o pé wòlíì dà agbára gbà aṣẹ́lẹ́nu aṣẹ́ ní gbogbo ara ní apostle of Wonder, prophet samson ọlásùnfọ́ adéyẹmọ ti christ redemption wonderland lẹ́bà ilẹ̀ pàgọ́ dípà ṣogoro nítòsí akínyẹlé mọ́ níyà ìbàdàn friday ọ̀sẹ̀ yìí fifteen october twenty twenty one nípàdé agbára omi mi gígó night of wonder mi tó tún kọ̀ ti friday kẹtàkẹtà lóṣooṣù àkórí ìtòsù kẹwàá yìí ta ní ìwọ òkè ah, ipa ọlọ́run máa ká gbogbo alágbára ayé rẹ̀ aago mẹ́jọ àárọ̀ friday ọ̀sẹ̀ yìí nípàdé àárọ̀ kó tó di pé a máa bọ́ sínú agbami ìṣòru aago di àfẹ̀júmọ́ ọjọ́ kejì ẹ pàdé pásítọ̀ tí ò fáwọlé pásítọ̀ dálẹ̀ ọ̀dàrídì pásítọ̀ ẹ̀fọ́ adéòkè pásítọ̀ ṣẹ́gun ọ̀nà tóyìnbó pásítọ̀ látúndé jacob pásítọ̀ olúwọlé benedict apostle of wonder prophet samson ọlásùnbọ̀ adéyẹmọ lọ́lùgbàlejò láti ọjọ́ tíkẹ́ẹ̀tì wọkọ̀ tó lọ sákíẹ́lẹ́ ṣògùrọ̀lẹ̀ ó ti sọ̀kalẹ̀ ó ti rí pátákó ajúwe sórí òkè tẹlifon zero seven zero three seven four three three eight nine eight tani ìwọ òkè níwájú sẹ́rù bábẹ́lì ó dọ̀sẹ̀ òde ọ̀run dẹ́ ó yẹ ẹ̀ máa wọlúlẹ̀ jésù lólúwa bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nìrìn àjò ayé ẹni rọ̀ ní lọ́rùn. We. ní edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast Fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court aṣí bodijà junction basọ̀run ìbàdàn àbí ni ká ti gbọ́ kọ́mọ́ gba two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà àbáyọ rèé o fọ́ọ̀mù Cambridge IGMB tàbí Jupep, tó fi mọ́ NAPTEP and be prepared for the examinations between seven and ten months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME and others. Àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ zero eight one three five four three zero three eight two. EduConsult together with SOA.